ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدب الله الله سبحانه وتعالى àtọ̀rọ̀ salatu fanabiwa muhammad sallallahu alayhi wa sallam èyí tí a fi bára wa sọ̀rọ̀ ní àsìkò yìí tí ó ma jẹ́ kútúbà tí è ní òun náà ni lórí tẹ̀síwájú ní agbárí tí a bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tí ó lọ sọfúnra wa nípa ipò tí at-tawba ìmọ̀ wa tútù bá lọ sọ́dọ̀ ọlọ́run ìpòwó ní bẹ nínú ẹ̀sì islam lọ́dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ní kí ní àwọn mọ́jẹ̀mú tí ó dé asọlé ìfúnra wa kóníkálùkù wa kálẹ̀mọ̀ yí pé kò sẹ́nìkan nínú ẹ̀dẹ́ ọlọ́run ní ẹ̀ṣẹ̀ kan àbíkèjì tọ́lọ̀ọba Allah subhanahu wa ta'ala tí ó bèèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá ti dal qiyama tanabiwa muhammad sallallahu alaihi wasallam ló fi ní kullu bani adam khata wa khairu khata'in at-tawwabun anábi ni ẹ̀rí gbogbo ẹ̀rí almáàsíyà tí a ń pè ní ẹ̀ṣẹ̀ kò sí bí èyàn ṣe ní kó sí lọ́nà kàbí kejì wọn fásàlá yìí wọ́n ni tí wọ́n pè ní almáàsíyà wa mukhalafatu amrillah wa ta'ati òun náà ni ìmọ̀ ní ká ṣe ká jìnà sí ìtọ́lọ́wọ́n bá ní ká jìnà sí kíyàn kó sínú ẹ̀ wọ́n lélé ìgangan òun náà ni sábàbí tààfí mọ́tánpì ní àtàwùbà ló bí dásí pé kò sí náà kan àbíkejì àmọ́ tapasófin ọlọ́run ìmọ́mọ̀ tapasófin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wa ní òun náà tún ní kásúnmọ́ ma tàpásófin ọlọ́run kásúnmọ́ kò dígbò dílé lórí kámọ́ tọrọ tútù bá kúrò níbẹ̀ eléyìí náà ní ìdájọ́ ti ẹ̀ náà nínú òfin ọlọ́run ṣùgbọ́n mùsùlùmí ò ní mọ ríra rẹ̀ wípé ẹni tó pé ni mí ẹni tó mọ́ ni mí ní ẹṣẹ̀rú e ẹlẹ́ṣẹ̀ aládùwà Muhammad sallallahu alaihi wasallam bó ṣe tó lọ́dọ̀ ọlọ́run láti mọ tọrọ ìdáríjì láti mọ tọrọ tútúbá ní tí ò ní ní ọ̀nà àádọ́rin àbí ọgọ́rùn-ún ní ojoojúmọ́ tó tọ́bọ́ wá rí bẹ́ẹ̀ tí a bá gbọ́ tí wọ́n pè ní alìmáàsíyá tá a bá gbọ́ yí a mọ̀ fún gbogbo gbàlú ẹka mọ́ tọrọ

àbí ìta àgbọ̀dọ̀ fi ara wa bára wa lò tàbá fi ara tàbá fi nǹkan yìí tàbí bára wa lò eléyìí ó mọ̀ mú wa kákó sínú ẹ̀ṣẹ̀ tán pé ní alìmáàsíyà alìmáàsíyà ẹ̀rí ẹ̀ṣẹ̀ ọlọ́bà Allah subhanahu wa ta'ala ìjẹ́kó yíwa náà al-Qur'an òun korira rẹ̀ lórí ọkàn yín ó ṣe léwọ̀ fún ní tí a ń pè ní alkófòrò yẹn ni ìran kan nínú ìran ẹ̀ṣẹ̀ eléyìí nígbà a ma gbéyàn kúrò nínú ẹ̀sìn islamu ìgbà míì ni a máa kúrò nínú islamu ọmọ ní tán pè ní alkófòrò òun náà ni in tó yẹ ká nígbàgbọ́ sí káṣaláì nígbàgbọ́ sí yẹ ká nígbàgbọ́ ká nígbàgbọ́ sí bí àwọn màláíkà ká nígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run wọ́n wá sọ fún wa wọ́n kà fún wa wọ́n fi hàn wá aláànígbàgbọ́ sí eléyìí ní tán pèlú kó ó wá láti bí alkafaro au alkafaro yẹn ni ìdáàbòbò ìfi nǹkan bo nǹkan mọ́lẹ̀ ìrànkan nínú rẹ̀ ṣe ni ìdájọ́ rẹ̀ sì ni yìí ìgbà míì a máa gbéyàn kúrò ní ẹ̀sìn ìgbà míì sì ni yìí a máa jẹ́ kí yẹn máa bẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n mọ́ni ẹni a máa dínkù

eléyìí náà nígbà míì a máa sọyàn ní kèfèrí ìgbà míì sì nìyí a sì máa jẹ́ kí ẹmọ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n yí máa ní èrò mọ̀ nípù bí àpẹẹrẹ lára àwọn alùpùsọ́ lára àwọn irú àwọn ẹ̀mọ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ òun náà ni kíyàn bá rẹ níjà ká bá mùsùlùmí jà ká bú mùsùlùmí ká ní tí ó ní sibáàbù muslim kòsò ó ní ẹ̀rí ìmọ̀ bú mùsùlùmí kòsò kò ní máa sí yà ní ẹ̀ṣẹ̀ ní ìran kan nínú rẹ̀ ẹ̀ṣẹ̀ ní ìran ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ẹ̀ṣẹ̀ ó náà dáa lẹ́sìyàn ìtànpé náà lẹ́sìyàn ìgbà míì wọn àwọn afá àwọn anóhùn náà náà ń yìí bá ti lọ bẹ́ẹ̀ àwọn àfọ́ gbìyànjú láti fún wọn ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo wọn ìsọ̀rí kan náà láti jáde wá oní ẹni mukhalafatu amrillah ìyapa tó fi ọlọ́run mukhalafatu ta'atillah ìyapa sí àṣẹ ọlọ́run gbogbo àti ìgbà tí yàn bá ti ń yapa sófin ọlọ́run táà bá ti ń yapa sí àṣẹ ọlọ́run àti kó sínú rẹ̀ ìṣẹ̀lẹ̀ lé tó tọ́ bá bí yóò ṣe mọ́ ọbẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́nà kan àti kejì táà ní mọ́ kó sínú tọ́lọ̀wọ̀n ọba tí ò fẹ́ yálà látara ọ̀rọ̀ wa àbí nígbà míì ìbálò wa pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí àbí ká bá sì sí mùsùlùmí lò Allah subhanahu wa ta'ala tó máa jẹ́ pé wọn náà na alìkiri wọn ni na hau na tó bá yẹ pé ohun wọn lọ́wọ́ bá pa láṣẹ ká jìnà sí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́nà bá fẹ́ ká jìnà sí táà bá ń jìnà sí ni ọlọ́run ní àwọn àwọn àṣìṣe òun ọlọ́run ọba yóò ṣe ìdáríjì fún wa ẹ̀ a fi nínú àwọn àfá tí wọ́n pín ìrìn ẹ̀ṣẹ̀ sọ́nà méjì àwọn kan ní ẹ̀rí ìrìn ẹ̀ṣẹ̀ pátá ìrìn méjì alkabairu ìrìn ẹlẹ́ẹ̀kejì alkabayiru ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá ti fi òǹdíwọ̀n ìjìyà sí àbọ́lọ́wọ́ ọba ó fi ìbínú rẹ̀ ó fi lé lórí ẹnikẹ́ni tó bá kú sí irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àbí ọlọ́wọ́ ọba ó ṣàdéhùn ìjìyà kan láyé bí àpẹẹrẹ ọlọ́ni ẹni bá jí ní tí ò yẹ kó jí tó tó ń dín wọn tán fi ń gé lọ́wọ́ ìjọba ẹ̀sìn yóò gé lọ́wọ́ yálà ọkùnrin ní àbóbìnrin eléyìí ìran kan nínú ìran ẹ̀ṣẹ̀ ńlá ni torí pọ́ mọ̀bá Allah subhanahu wa ta'ala ó ti fi òní wọn ìjìyà sí àbí ọ̀rọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ òṣèlá Muhammad sallallahu ó ní ohunkóhun tó bá níbi ìmúra tí mùsùlùmí lọ́kùnrin fẹ́ múra yálà agbádá ni aṣọ jàlàbíà ni ṣòkòtò ní ó wọ̀ ìró ní ó rò ní tó bá fi lè kọjá kókósẹ̀ rẹ̀ fàfin náà ìnàlọ́wọ́ bá ti pé léṣe kalẹ̀ fún ìjìyà iná tó gbogbo ìran ẹ̀ṣẹ̀ tó bá ti ní òǹdíwọ̀n ìjìyà kan nínú àbí ó fa

nítorí a máa ṣe àṣe nítorí ká máa jìnà sí asúnmọ́ ẹ̀rí irú kan bẹ́ẹ̀ eléyìí àwọn àfáàmì wọ́n á pè ní sọ̀vá irú wọ́n láwọn ṣẹ̀ kéékèèké eléyìí bí àwọn àfáàmì nínú wọn ni ah, a sì máa sọ pé kí yẹn ṣe lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ta'ala kò sọ fún wọn náà Kùránì pé ẹ̀ṣẹ̀

ẹ̀rí tàbáníkáwà wò lọ tàbáníkáwà ká ìran ẹ̀ṣẹ̀ tí yẹn lè kó sí mélòó lafẹ́kà nínú ẹ̀ subhanallah mélòó lafẹ́kà ẹnìkan tó wá lè gbé nìkan níjọ sunday tó lọ yìí oníkájọ gbogbo àwọn ṣe dáadáa tó bá yẹ kí mùsùlùmí kó ṣe láàrin ọdún kan kábà wọn kọ́ níwèé wọ́n náà ṣe ń kọrú rẹ̀ bó la fi ń kọ́ kò ní timetable fún bẹ́lẹ̀ yóò ṣe ní timetable bẹ́ẹ̀ náà ní ìran ẹ̀ṣẹ̀ náà lè ní timetable ṣùgbọ́n tí mùsùlùmí tí ó mọ̀ ṣọ́ra fún jù òun náà ní ká máa wù ká máa gbọ́rọ̀ ọlọ́run bá bá ti gbọ́rọ̀ ọlọ́run níta bá ti gbọ́ nínú òfin ọlọ́run ẹ ṣe léyìí ẹ jìnà sí léyìí ẹ ṣe léyìí ẹ jìnà sí léyìí a máa ṣe a máa gbìyànjú àti ṣe a sì máa jìnà sí a sì máa wò ó nínú ẹ̀ wa ta'ala tá a bá rí irú àwọn eléyìí a tún gbọ́dọ̀ pàtàkì wọn ju àwọn ẹ̀ṣẹ̀ yòókù lọ tàbáríká tara o ni nígbàgbọ́ pé ẹnìkan bẹ lẹ́yìn ọlọ́run tó lè gbani tó lè lani àbẹ́nìkan bẹ lẹ́yìn ọlọ́run tá lè gbáralé àbẹ́nìkan bẹ lẹ́yìn ọlọ́run tó pẹ́tọ̀ ó lè fa sábà bí oore fún lẹ́yìn tọ́lọ́ wọn ọba tó fàkalẹ̀ gẹ́gẹ́ bí sábàbí àti bẹ́ẹ̀ lọ ìrànkalẹ̀lẹ̀ tàbáríká tó wá wò láàrin ara wa bá sì bára wa lò agbọ́dọ̀ mú nǹkan ní nǹkan mú nǹkan ara wa àwa òṣìṣẹ́ àwa òǹkọ́ṣẹ́ àwọn tó tọ́lá sọ fún wa tó ká jìnà sẹ́sẹ̀ eléyìí ò tí tó àti ká máa sọ fún wa kí làwọn nǹkan tọ́lọ̀ wọn bá fẹ́ ká ṣe láàrin kan kí ni ò fẹ́ ká ṣe láàrin kan iye gẹ́gẹ́ ní pàápàá ẹ̀fẹ́ pè ní àṣẹ friday lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ọdún wọn wọ́n ṣọdún kan lẹ́yìn tó bá rí jọ monday wọ́n sì kí sá monday mùsùlùmí wo pé a ah, kí ni kí ló burú dùn àtúrọ̀ àjọ wà níbi iṣẹ́ ni àtúrọ̀ àjọ ni mọ̀lẹ́bí gan ni wá ní kílódítà sílẹ̀ wa happy good friday ẹkú good friday ẹkú ọdún ẹkú ọdún ni ó ẹṣẹ́ wó mùsùlùmí ò ní rí láburú mẹ́ bẹ́ẹ̀ sí náà bá Allah subhanahu wa wa gbogbo tí ó bá ti jẹ́ sábà bí dáadáa oríire ìlékún ìbẹ̀rù ọlọ́run a mọ̀ ran ara wa lórí ẹ̀ bẹ́ẹ̀ sì gbogbo tí ó bá ti máa bí sábà bí ẹ̀ṣẹ̀ ìtakò òfin ọlọ́run a ní ara wa lórí ẹ̀ tó kí lábẹ́sọ pẹ̀lú mùsùlùmí tó ń kí ẹni mùsùlùmí tó ń kí lórí ọdún wọn tí wọ́n ọ̀nà wọ́n lálẹ́ gbàbára wà lò tó bá ti di ọ̀rọ̀ bá ṣe tàbá ṣe rà káràkátà kátà fún ni kárà lọ́wọ́ ẹni gbogbo eléyìí ìran ẹ̀ṣẹ̀ àmọ́ wọ́bẹ̀ ẹnìkan sọ́jọ́ kan olóhùn mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó máa ń wà bí kátajà kárajà olóhùn ni bẹ́ẹ̀ sì ọ̀gá aṣẹ́ àbí ọmọ ṣẹ́ tí ò ní parọ́ tẹ́bá sì bí yáni àfá eléyìí òtútùn eléyìí kò sọ pé yẹn di kèfèrí akọmọṣẹ́ náà ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò tẹ̀rẹ̀ torípọ́lọ́ba tó pàṣẹ rẹ̀ ọlọ́run pàṣẹ rẹ̀ ni wà kún túnmọ̀ àṣàjẹ̀fín ni ẹ máa bẹ pẹ̀lú àwọn olùsòdodo àwọn so olódodo ẹ̀dá ni mùsùlùmí ó mọ̀ jẹ́ bí nǹkan bá ṣe lọ bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ rẹ̀ nínú ilé wa láàrin wa sáwọn ìyàwó wa láàrin wa sáwọn ọmọ wa anábi sallallahu alaihi wasallam onítàkùnlá wà àdílù báyìí àwọlẹ́dìkún anábi ni ẹ̀pá ọmọ ọba Allah subhanahu wa ta'ala kẹsì ṣe dédé láàrin àwọn ọmọ yìí so bí àbá lọ́mọ méjì yóò ṣe dédé láàrin wọn ta ní gẹ́gẹ́ bó ṣe wáyé nínú hadisi tí Nu'man ibn Bashir radiyallahu ta'ala anhuma bàbá yìí fún ọmọ rẹ̀ nìkan anábì wá ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ gbogbo àwọn ọmọ rẹ̀ ló fún nìkan yìí ó ní rárá anábì ní wa kan ìkan ṣe pòkíní ìkan ṣe kan kò yọ kúrò níjọmọ wa bẹ́ẹ̀ ni so a sì dédé láàrin wọn bẹ́ẹ̀ náà ni tábà fún wọn láwọn kan tó jẹ́ ojúṣe pé a náwó lé wọn lórí ni tó jẹ́ ọ̀ràn yàn lé wa lórí ká fún wọn ní tí wọ́n jẹ ní tí wọ́n mú a sì dédé láàrin wọn tábà fẹ́ fún wọn ní nǹkan pé ká kàn fún wọn lẹ́bùn náà ni ọ̀ràn yẹn ni ká sì dédé ọlọ́run bó yọ̀ǹda ẹ̀ fún wa káṣe bó ṣe wù wá káfẹ́lẹ̀ ìgálà kan káfẹ́lẹ̀ ìgálà méjì a sì dédé láàrin wọn ni lókùn bàtà tó láàrin àwọn ìyàwó náà a sì dédé tó dà tó túnmọ́ láàrin àwọn òbí ẹni a sì dédé túgbà wọn tán wọ̀nyí ẹ̀sìn Islam gbé òfin wá lórí bá ṣe bá ara wa lò táà bá tó wọ́n gbófin ọlọ́run ọba wọ́n ti kà á sí wa létí nínú ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ sallallahu alayhi wa sallam eléyìí ó mọ̀ mú wa a ti mọ̀ tó jòdòdó in tó kù ní ká lòó ṣùgbọ́n tí ó súnmọ́ tó sì sọ pé òun ìṣẹ̀rú ẹlẹ́ṣẹ̀ àbára òun mọ́ láìsí èméjì yóò mọ̀ kú sínú ẹ̀ṣẹ̀ nígbà gbogbo ìlàfí rọ̀wà lọ́pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí ẹn tó jẹ́ mechanics àwọn mùsùlùmí muslim mechanics tá a jẹ́ táǹtúmọ́tò ṣe ó yẹ láàrin ẹ̀kan lọ́dún ká mọ̀ pé àwọn àfẹ́ẹ̀sì kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ò ní kọ́ abáṣe tú táyà kọ́ ẹkàn pé wọ́n nàfẹ́ ìdágun ẹjọ́ ló ń ṣe tàà ń ṣe ẹ̀ṣẹ́ wà sí fún wa lórí ẹ̀ wà sí bẹ tí wọ́n ṣe fún wa

tẹbá lọ sí àwọn medical doctors náà ṣe ti tí wọn báwọn náà ṣe lè ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tí wọ́n gbà ẹlòmí ó gbẹ ẹ̀jẹ̀ èèyàn yóò fún yàn ní ẹ̀jẹ̀ pẹ́pẹ́ yẹn subhanallah nínú tàà ń gbọ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn òtútù káàkiri alónà tó tá àbá láwọn ẹ̀kọ́ yìí kò sí ìgbà tí mo fún ẹ̀ṣì ṣùgbọ́n tá a bá ní àwọn ẹ̀kọ́ yìí ẹ̀rí pé tá a bá ti mọ̀ ní kù ní ká lò ó bá a bá ṣe ń lò ó bẹ́ẹ̀ láàmọ́ ìjìnlẹ̀ tẹ́ṣẹ́ kódà tó fi má fa alẹ́ náà àbẹ́ tó ń kọ́ wọn níwèé ẹ̀ tó haram ìjọ tó bá rẹ kó lọ tó bá sí lọmọ fún wọ́n yọnú owó iṣẹ́ rẹ̀ padà ah, ọ̀gá yóò tẹ̀ dára rárá tó tó gbẹ́sù kan gbáyé wí wọ́n wí ó wáyé kúrò ní sálárì ní bẹ́ẹ̀sì wa ni ẹ̀múṣà tọrọ tí mú kọ lẹ́tà pàmíṣà rẹ̀ gẹ́gẹ́ pé ó dẹ̀ pàmíṣì ní wáyé pé wáyé pé sálárì gbogbo àwọn kan yẹ́sì islam wa ló dá sí fún ọ ló dá sí pé tí a bá jìnà sí ẹ̀ṣẹ̀ àwùjọ wa yóò tòrò yóò tùbà táàbá jìnà sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa jẹ́ sábà bí awọn àwọn nǹkan tí ẹgbẹ́ ọkàn wo ní nífẹ̀ẹ́ sí àwùjọ wo ní tòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó mọ́ bà àbẹ́lọ́bà alhamdulillah wa salatu wa salam ala rasulullah a ẹ̀rí ẹ̀ṣẹ̀ ọ̀nàkan nínú ọ̀nà tí ṣètọ́ ni wọ́n gbà múyàn kọ́nà bá Allah subhanahu wa ta'ala gbogbo alékèrè mọ́ tí yẹn bá kú sínú ẹ̀ṣẹ̀ kìí ṣe ni tó bá dára ẹ̀ṣẹ̀ nìkan náà ni ó fara pẹ́ kọ́nà bá Allah subhanahu wa ta'ala ọlọ́ni wa taqu kí ni máa bí fìtínà òun náà ní ìtakò òfin ọlọ́run kí ni máa bí fìtínà ìyapa sí àṣẹ ọlọ́run ọlọ́run ní tẹ bá ṣe léyìí tẹ kó sínú ẹ̀ṣẹ̀ yìí tẹ kó sínú fìtínà yìí láìsí méjì tó bá ṣẹlẹ̀ irúpa rẹ̀ kò ní mú ẹni tó dáná nìkan kó dẹ̀ ẹni tí ò dáná náà yóò mú lọ so ẹ̀ṣẹ̀ ó ní irúpa tó pọ̀ tí máa ń ṣe ní ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àwọn irúpa tí ẹ̀ṣẹ̀ máa dá nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni pé ẹ̀ṣẹ̀ máa dín ìmọ̀ èèyàn kù kódà nígbà mẹ́gbà ó lè sẹ̀yẹ̀ dá láì nímọ̀ tí ó gba ìmọ̀tán láàrin èèyàn ẹ̀ṣẹ̀ máa ń pasábà bí tí ìmọ̀ fi máa ń dínkù ìgbà míì gan sí máa ń gba ìmọ̀tán tó dá sí pé ní táà bá ti ń gbọ́ nínú ọ̀rọ̀ lọ táà bá ń súnmọ́ táà ń ṣe táà ń gbìyànjú àti lò ọlọ́run ó mọ ṣe àríṣì bí àlékún ìmọ̀ fún wa lórí nǹkan ní ìta àti mọ̀ àdéhùn ọlọ́run bá nù ṣùgbọ́n tó bá a ń gbọ́ táà mọ̀ pé eléyìí ò dá eléyìí ò tọ́ àìsàn ṣe náà ni

kò sí ìran mùsùlùmí yóò sì wá gọ̀ tó ó lè gọ̀ tó kèfè rí ìran mùsùlùmí yóò sì gọ̀ tó ó lè gọ̀ tó kèfè rí ṣùgbọ́n látara ìtẹ̀sínú kèfè rí wọn ìtẹ̀sínú ẹ̀ṣẹ̀ wọn lọ́nà fi ròyìn wọ́n la dọ̀ọ́lí wọ́n mọ̀ gọ̀ ni tó tàbárí mùsùlùmí náà nìyí tó náà tó ń lọ pẹ̀lú ẹ̀ ó ní fídíò kan tó pòsì láìpẹ́ yìí nípa arákùnrin kan ó ti há kùránì rí amúgbó ni ó ti wá dámúgbó kọ́nàkó ṣàánú wa kó fún alálàáfíà ó wá ń plé wá ní òun fẹ́ rántí àwọn díẹ̀ nínú tóhun ti hánú kùránì ó wá ka súrátù Tọ́ha bó ṣe ń kà láwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òun igbó náà mú gbó òun gan ojú ẹ̀ ti lẹ́rì subhanallah ẹ̀ṣẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ ni mẹ́yà bá ha kùránì tó bá torí pé tó mọ̀ ó ti tẹ̀ bí ò ṣe kó tẹ̀ so ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ sábàbí kí ìmọ̀ ẹni kó dínkù tí ò bá ṣe kúrò mẹ́tàn yẹnyẹn bákan saba bi sábàbí irúpẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń gbé àrísìkí kù kódà tí ò bá sẹ́yàn dọ́lù kele yìí ò ní ìdíwá sí kò ní ìdí ọ̀sọ́ jù nítorí wa ti rí nàìjíríà ẹ̀ṣẹ̀ wa ló sún wa débi tá yìí ìwà wa ló sún wa débi nàìjíríà wà lẹ́ni ká

bí sáàdù sí budget fún mọ́sílásí méjèèjì so ṣáà ní nǹkan mọ́ni ṣé kò sí fún mọ́ni ṣé kò sílẹ̀ mọ́ni àmọ́ ti gbalẹ̀ lọ́wọ́ wá ní ilẹ̀ bàkáṣì ìbá o kágbà gbogbo kágbà sọ́mọ̀ kágbàlẹ̀ náà ní táàbà ti kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa dín àrísì gbogbo ni bó ṣe wá rí yìí ti nàìjíríà lélẹ̀ bẹ́ẹ̀ náà ní òrí fún ọlọ́dọọdán oníkálùkù wa péyàn bá ti jìnà sẹ́ṣẹ̀ lẹ́yọ ọ̀kan kó pa application ẹ̀kọ́ ní fún wa pí ká jìnà sí ẹ̀ṣẹ̀ tàbá jìnà sẹ́ṣẹ̀ àrísìkí wa yóò lékún anábíwa Muhammad sallallahu alaihi wasallam olóòlọ́wọ́ bá yóò mọ̀ dániwò yóò mọ̀ dániwò pẹ̀lú níwọ̀n ẹ̀ṣẹ̀ tí yẹn bá ní yóò mọ̀ dí àrísìkú ẹni so ẹ̀ṣẹ̀ máa dí àrísìkú kù ní máa dí ikú ní kódà nígbà ní yóò sọ̀rọ̀ dálá yìí nínú àwọn irúpa nìyẹn nínú irúpa láwùjọ ní máa jẹ́ kí ọkàn èèyàn kó débi pé ọ̀rọ̀ ọlọ́run ó lè mọ́ fẹ́ wúlò mọ́ onú ma sọ́tàn pé eh, afáàgbọ́n ṣe wá sí ẹ̀ eh, àwọn àti ṣe bẹ́ẹ̀ rí abẹ́mọ̀ ọgbọ́n wọn ni ẹ̀tí mọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ni eh, ẹ̀fílẹ̀ ọmọdé ló ń dára mú kò tí mayé ni bí wọ́n bá mayé yóò mayé rẹ̀ àti ṣe kí ló fà á ti tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ yìí kò wá kó rí dáadáa dáadáa mọ́ dáadáa kò rí dáadáa mọ́ bẹ́lẹ̀ mi bá gbọ́wọ́ rẹ̀ bá ara kọbìnrin lásán ara rẹ̀ ó sì ṣọ́pù òun ah, náà kọ́ ọlọ́run kẹlà bàrọ̀nà àlàkùlóbìhìn màkẹ́nu yàmẹ̀lú ó ti lé kókó so lára burú ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ máa jẹ́ kíyàn kù igbó tí ní máa bá ọkàn ẹni jẹ́ tí fi wá dé tí ò ní wúlò mọ́ tí wọ́n wọ́n nípa ẹ̀ṣẹ̀ ó pọ̀ ní ìlàfẹ́ kàlẹ́lẹ́ ní láti sọ fún aláṣẹ tó lọ yí pé wa ká mọ tọrọ tútù bá lọ sọ́dọ̀ Ọlọ́run àtàpá wa àtọmọdé wa aláṣẹ sallallahu alaihi oríta bá ti gbogbo ilé ìfàǹfàní ara wa ni ìgbà míì náà ni a ń lọ àmbọ̀ ní kama tọrọ àforíjì kama tọrọ ẹ̀ṣẹ̀ ilé yóò mọ̀ lékún àrísìkì yóò lékún ìmọ̀ wa yóò lékún ìfọ̀kànbalẹ̀ wa bákan náà ọkàn wa yóò sì mọ́ bàbá sì ṣe léyìí sí nìyí a mọ̀ súnmọ́ lọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó fọ́ ní kálùkù wa mọ́ kó ṣe rọrùn fún láti lè súnmọ́ wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wasallallahu alaihi wa rahmatullahi الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا Om um,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 يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة عليها ملائكة غلاب شداد لا يعصون الله ما يا أيها الذين كفروا لا تعتبروا اليوم إنما تجزون ما كنتم تعملون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا الله أكبر الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله àkókò ìdáhùn ìrìnà wọlé ti àwọn programs ọ̀tí àárín ní àwíkẹ̀ndì yìí a ní ọjọ́ sunday inshallah ta'ala ní aago mẹ́wàá àárọ̀ nígbàbàrí ṣíkọ̀ ọ̀gbọ̀gbọ̀ ìjìmá nílòpọ̀ ọ̀rọ̀ ní nàmbà tí ó wà Charles Avenue láìpẹ̀lẹ́lú náà láyé ní central mosque alákọ́yìn ìgbẹ̀rẹ̀ wọ́n ní ìgbẹ̀lẹ̀ nípa wọn náà láì ní central was gangan wọ́n ní kí a pàdé ṣípa ọ̀rọ̀ nípa àwọn ẹbá wọn sọ̀rọ̀ nípa practical solar ti gúúsù jẹ̀nẹ́sà fún ìmọ̀wé òkú wọ́n wá kò wọ́n ẹ̀kọ́ wẹ̀ fún sáàdì tó tó lọ́nà ìtúrásì wọ́n ní kọ́ ẹ̀kọ́ ẹ̀ àtúwádìí ìrọ̀lẹ́ ìṣálá ní nọ́mbà 57 wo ilé ìtìsí lọ́dọ̀ olùkanáà wọ́n ní ká pàdé ṣípa ọlọ́pàá ní ìrọ̀lẹ́ ní ẹ̀yìn asui 57 oyè níbi street ní oyè bọ́sọ̀ ní ọjọ́ rẹ̀ dédé alcohol tí wọ́n wáyé bí náà àwọn ní

విషయం కాదు